olúwàfúnkẹ́ àdùnní ọ̀mọ̀tanímọ̀lá ọmọ abọ́run sọ̀rọ̀ kejì wá adùnbárìnmátòṣì gbajúmọ̀ láwùjọ bínú ti rí bẹ́ẹ̀ ló bì í yàn bánú sọ má bènìyàn sọ. gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé òní ni ọjọ́ ìgbéyàwó ńlá tí gbogbo ayé ti ń pariwo ẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì ìgbéyàwó láàrin ọmọrìnsọ́lá olúwa ọ̀kan gbòógì ni wọ́n àti ọ̀gbẹ́ni ìtẹ́olúwa kìntì gbadebo ceo ìtẹ́ groups of company ìyálájẹ kí ló fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí. ẹni bá máa ṣègbéyàwó aṣègudugudu méje ìgbéyàwó wọn ṣe gudugudu méje. tọ́jú aya rẹ̀ ṣebí wọn níyàwó gbọ́tọ̀kọ̀ rẹ̀ sóúnjẹ lásìkò pọn mi lásìkò ṣebí tìmí lásìkò. ṣe jẹ́jẹ́. mo bọ̀ mo bọ̀ ó lè jẹ grandma mo bọ̀ ó lè jẹ grandma mo bọ̀ ó lè jẹ grandma mo bọ̀ mo bọ̀ ọmọ the video wa do for you. Máàmì kí ló dé? Ìsọlá. Káàárọ̀ ṣé dáadáa ló jí? Wo ń tẹ play ìwọ àtàwọn ọ̀rẹ́ yẹn ó ti tó. Àsìkò ti lọ lọ́wẹ̀ lọ́wẹ̀ ṣó dìgbà táwọn èèyàn bá ń dé kán máa bá ẹ pẹ̀lú bó ṣe wà yìí tí ì ẹ̀yin tó jẹ́ kóbìnrin ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yẹ yìí máa kunjú kọ́ tẹ́ ṣe gbogbo ẹ̀. mami ni wàá kàn dùn ni torí pé adájọ́ ọjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa dájọ́ irú èèyàn tí kò ṣojú wọn ṣùgbọ́n a dúpẹ́ pé ọlọ́run dẹ̀mí ti wá sí. ọpẹ́ ńlá ni lọ́dọ̀ ọlọ́run mo tiẹ̀ dúpẹ́ pé nǹkan orí ẹ̀ ó ṣojú ẹ̀mí mi pé mo wà láyé mo wà láàyè lágbára ọlọ́run ojú òní tiẹ̀ àwa ṣe àṣegbà yìí náà ní ṣàṣetẹ lágbára ọlọ́run. lámì àwọn hmm? fẹ́ fi wákàtí àtọ̀wé dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ṣe gan mo dúpẹ́ fún gbogbo nǹkan tó ti ṣe fún mi tó bá ṣe pẹ̀lọpẹ́ tí ń bò ní bá wà ẹ ṣe ṣe. ọpẹ́ ó lọ sọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀ nítorí wípé ìwọ náà jọmọ tó dáa o gbọ́ ìmọ̀ràn mi bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ tí mò ń fún ẹ nímọ̀ràn bẹ́ẹ̀ ló dé ń tẹ̀lé ìwọ náà kì í ṣe ọmọ burúkú ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ dayọ̀ ni èmi yìí mo mọ̀ wípé ìbẹ̀rẹ̀ rere ló jẹ́ fún ìwọ àti ọkọ ẹ̀ the beginning of greater things òun ni lágbára ọlọ́run oore náà máa bá yín kalẹ̀ ó gbọ́ oya oya oya oya lọ́wọ́ káwọn èèyàn tó máa dé táwọn èèyàn bá ti dé sí i kẹkunjú yín o sọ fáwọn yòókù ẹ o <laughs> kẹ tètè o. Ah, ọjọ́ ti lọ ilẹ̀ ti mọ̀ ẹ lo ẹ dìde ẹ dìde ẹ dìde òṣìṣẹ́ máa òbí tí ẹ máa yí bá bọ́ọ̀lù má máa rẹ́ bọ́ọ̀lù ọjà rẹ máa wọ́n tí mo bá wọ́n tún ṣe ń yí ẹ dìde ẹ dìde ẹ dìde ilẹ̀ ti mọ̀ ah, it's six o'clock in the morning four hours to engagement time. Eh? ṣé ìdí wẹ̀? Ah, n ò tí wẹ̀ lóòótọ́ ṣùgbọ́n aago mẹ́rin mo ti jí tí mo ń ṣe prayer mo ṣe wá ṣe tán sìn mo jí dáadé yín káwọn lọ wẹ̀ ni mo ní kí n wá díẹ̀ náà kẹ́mi náà lè lọ wẹ̀ kẹ́mi náà lè lọ wẹ̀ àbí wọ́n dìgbà táwọn tá a pè bá dé wọ́n lùtọ̀ bá ń pè wá káwọn tó ta ni nǹkan tó dìde ńlẹ̀ máa wọ̀ ọ́n tí mo bá kí ni wọ́n ń pèlè máa wọ̀ ọmọ ṣé kí nílẹ̀ tún ṣe mú láàárọ̀ yìí ni ní tí ọ̀jẹ̀ kẹ́ sùn mọ́jú náà ni wá sùn tílẹ̀ mọ́tọ́ tẹ̀ ṣẹ̀ wá sùn. mo rè é mo rí tí mo yẹn ń wò yìí mo rí pé dìbàjẹ́. àmín àmín àwọn olóríire bó ṣe ń jẹ wọn lọ́wọ́ nọ́mbọ̀rù kan. inú mi ń dùn gan inú mi ń dùn gan. ayọ̀ gbogbo wa ò ah. dìbàjẹ́ ìdùnnú òbí náà ni pé kí ọmọ ẹ ṣoríire oríire náà dẹ̀ ní tá à ń ṣe lémi gbogbo yín pátá nìrè náà wà kárí lágbára ọlọ́run eré yín máa ṣojú ẹ̀mí mi bẹ́ẹ̀ yàn gẹ́ṣẹ́ mi kò lè kọsẹ̀ lóòótọ́ ah, ilé ìlú ẹ̀gbọ́n pa àti ẹ̀mí sọ̀rọ̀ látàárọ̀. Ah. Ah, báyìí gbé kiri yẹn bàbá. má gba lọ́wọ́ yín o. omi ẹ̀ máa wọ̀ máa lọ ti. bí mo ṣe ń bọ̀ tà ń sìn kẹ́yìn náà wò pé. ìjọ tó máa jíjà wà lé ni mọ́mí máa wọ̀ ni. wọ́n ti bàtà bá pè wá lọ́hùn pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ti ọkọ yàwó ọkọ yàwó ó ní onídìgbéyàwó wà. ọkọ yàwó yàwó ẹlẹ́kọ̀ọ́ bólú. Ah. kí ló ń sọ ẹ kí ni ẹ ó bá ti gọ Ọlọ́run ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ ká kọ́ ni fún bọ̀bọ̀ ẹ ah. ló ti yẹ bẹ́ẹ̀dà ìtẹ́ ìtẹ́. ọyọ wẹẹrìndé àgbẹ̀sílẹ̀ra káwọn ọlọ́gà gbogbo àwọn ìsílẹ̀ ní sábàrà. who are these people tó Fear you will disturb everybody ládùúgbò tí máa lù pọ̀ tó báyìí. ṣebí lédi yẹn olóṣèlú ńlá ni àwọn pẹ́rẹ́ǹtì mi jẹ́jẹ́ ìlú mọ̀kadà ni wọ́n ṣé wàá rí ọkùnrin yẹn CEO ni ó dẹ̀ ní oríṣiríṣi company ìlú mọ̀kán lòun náà so am I imagine àwọn set of people tó máa wà ní wow that's interesting o I like láti follow up wedding updates. wọn. she <laughs> bó ṣe wà yẹn ó ṣọ́ fún mi dákú pé ní èní àti throughout this week wedding on la máa gbọ́ lórí tv lórí radio, new everywhere ọ̀rọ̀ wedding on la máa gbọ́. jáde oh, bọ́tà tàbí irú ẹ̀ ò ló ń wẹ̀ mọ̀ pé ìyàwó ò ti wẹ̀ ó dẹ̀ bọ́ sí bẹ́tú kò dẹ̀ bẹ̀ sí ní pẹ́ńbẹ́ yẹn kí ni kí ló ń wẹ̀ gangan náà gbogbo ọmọ àwọn àmì àmà ti wẹ̀ ìyàwó kò tiẹ̀ ti wẹ̀ ó dẹ̀ takú sí bathroom. Ah, ìfẹ́ tí wọ́n máa wọ bẹ́tú mi kò máa ti pé five minutes. Ah. Hmm. jáde nǹkan tó ṣe yóò dá o ah, ó dẹ̀ pé ro wà ìyàwó kò tiẹ̀ ti bẹ̀rẹ̀ anything anyways kò ní máa ṣé mo pé torí ẹ mo ṣe ní kí gbogbo akọwé ẹ̀nà kí jáde sólá tó wọ bedroom mi mo ti mọ̀ pé ó máa lo five hours ẹnu ẹ lẹ́sìn tó wà yẹn báyìí. mi ò mọ̀ pé irú style yẹn ni wo èmi máa lọ lo bedroom tó wà nísàlẹ̀ eh, níbẹ̀ yẹn. wo ìfẹ́ dúró dè mí o torí tá bá fi dá ti jáde kò ní jáde bọ̀rọ̀ nínú mi. so emeji wa fẹ́ flyer lọ. mo ń lọ sálẹ̀ mo fẹ́ lọ wọ̀. Ah, ó tó jo oyè ṣe mí sí alábàáṣe tí òun dojú ti ní lọ́jọ́ ṣùgbọ́n ó bọ́ta kò bọ́ta. ó sún mi báyìí o. mo jáde sọlá wọn náà dé bọ́ta náà ṣe ń ṣọ̀nì normal day náà lélẹ̀ ẹni wedding ẹni oní wedding o tún wọ bedroom o tún jáde bọ̀rọ̀ bá ṣe máa ṣe fún ẹnìyẹn o tó bá dọjọ́ tiẹ̀. okay àánú olúwa pọ̀ check me out mm-hmm. kò dé rate mi láti one sí hundred so how do I look? Huh? Thank you, mm-hmm. All right, guys. Oh. So, how do I look? My girl, darling, you look gorgeous, beautiful, and oh, you, come on, darling. Can you take a spin for me? Oh, God bless the dear mate, darling. <laughs> Hmm. What is the tẹ́yìn méjèèjì ṣe látẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀? Nígbà tẹ́yìn méjèèjì ṣe báyìí, ìṣẹ́gun máa ṣe ọkọ mi tí mi gbé. Oh, of course it would be a good idea. I mean, yeah, kí n renew vows me, mi pẹ̀lú ìyàwó mi. <laughs> ó máa dùn jù. and that's true dad it will be a bad idea to bá your committee mi tún happy. dé àbí. ìwọ láìkí patí tiẹ̀ náà. honestly speaking ọlọ́run mo like dressing in beige but mo gbọ́n mo pé bẹ́ẹ̀ ṣe wá múra tẹ́lẹ̀ fún patí ọmọ rẹ̀ yín lásán tó bá jí pé mi mo fẹ́ ṣe tí ìgbélé máa wọ̀. Eh! my daughter my daughter's wedding wedding ah. ọmọ mi dúnà <laughs> dúnà ta ni fashionista yìí yẹn Um, wò sí ni mẹ́tẹ́ tókẹ́ mákinwá ó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ni. Hmm. wo the best couture in Lagos hmm. aṣọ márùn i mean five different outfits ló máa ṣe fún mi máa máa wọ̀ wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. good i'm going to dazzle on your wedding my dear. i trust <laughs> ẹ jọ̀ọ́ tẹ bá wá wọ aṣọ márùn-ún aṣọ mélòó wá ni ọkọ àtìyàwó fẹ́ wọ̀ kọkàn mi o ní tó bá wọ̀ ni kọ́ wọ̀. ìyẹn ò kàn wá tó bá dẹ̀ wọ ẹ̀yẹn wọ twenty gẹ́gẹ́ bí àwọn mi ṣe sọ i'm telling you tí tó kẹ́ bá fi lè máa bẹ́ lẹ́gbẹ̀ẹ́ um, kí ló ń kọ́ ọmọkùnrin ebuka eh? ó ń jump ní lẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa gbà i'm telling you sí tí àwọn mi bá ti ń wọ̀ kan márùn ló wọ̀ márùn lèmi náà máa wọ̀ padà i'm telling you máa máa fún yín ni. back to back. àwa ṣe bẹbẹ kan jọ yẹn tó bá di bí ọwọ́ ìrọ̀lẹ́ àwa jù sí old school. ah takasufe. Oh, mm, mm, mm. màá wá ní kí ìyàwó mi kó lọ wọ nǹkan yìí ibi tó máa dérè èmi náà wá wọ ní kàtà nsọ ibi ló máa wà àwa fi canvas sí. <laughs> kò sí problem ọlọ́run aṣọ wa àjùgbà ẹ̀ lọ tó bá dọjọ́ yẹn màá rẹ̀ ní jìnnìtì. girls are shopping i am telling you ẹgbà tó bá di ọjọ́ yẹn mo jẹ́rìí ọkọ mi sori tó bá di time tá a máa jó ijó father and daughter mhm. oh god ìgbà yẹn náà máa gbà wo mo ti máa kó àwọn ọjọ́ eh, eh, oh. eh. tí máa parí ijó yẹn tán màá tún wá mú ẹ màá tún fọ iléyàwó mi lọ́wọ́. yes because èmi náà máa ṣe mother and daughter dance. yes. ẹ jẹ́ jẹ́ jẹ́ ewo tún ni mommy and daughter dance báyìí ẹ má wọrí tó bá dọjọ́ yẹn ẹ mọ̀. Eh, a bẹ̀rẹ̀ látòrí tiwa. guy hey guy don yan yan yan everyone let's move let's move all right guys all right darling see you guys. Sọlá, kí ló ṣe tó ń sùn? Mọ́mí ah, Sọlá, ah, ah. kí ló ṣe? mi sọ̀rọ̀ ṣé picture ọmọ mi àti dáadé tó jẹ́ kó máa sọ fún mi mi ò ṣe ọjọ́ ọkùnrin ojú ayọ̀ ni fún mi sọ̀rọ̀ ọlọ́run ní pẹ́ lẹ́kùn ọlọ́run ní pẹ́ lẹ́kùn onírògùn tó tún máa fi máa sunkún mọ́ láyé ẹ̀ ayọ̀ ló kú ẹ̀kú. gbà kí lè léyìí kókó tó gbé wá. kí ló mí pé kí lè léyìí tí mo gbé wá. má kì í tẹ́lẹ̀ léyìí ṣé mo ń ṣiṣẹ́ lọ́fíìsì ni. kí ló mí pé báàgì ìtẹ́lẹ̀ lè. common sense ni kinní ìnà. kí ló mí pé common sense ni. ní sùúrù o ṣùgbọ́n pé o ti insult mi ṣùgbọ́n pé èmi náà ní iṣu tèmi ẹgbẹ̀dọ̀ ti múra ṣe mi ò tí ì múra wọ́n pé outfit tèmi ó tight mi mo dẹ̀ ń wá tẹ́lọ̀ tó máa bá mi tú síta ó wá ní kí n lọ bẹ́ẹ̀ gbé báàgì lọ́dọ̀ ìtẹ́ ń pé bí oní oní nǹkan tó fẹ́ mú bẹ̀ mo bẹ́ẹ̀ gbé so ó fẹ́ sọ mí lẹ́nu ṣe bẹ́ẹ̀ mi ti mo fẹ́ lọ gbé wá ni ó tẹ̀ wá fẹ́ sọ pé òkè kò wá ṣòun ó mọ bó ṣe máa sọ èmi ló ń insult ó ń ṣẹ́jú ẹ̀ kí ni. má wọrí máa pè ó máa bá mi fi rán yàn. sọ ọmọ pé o lè pè wọ́n tẹ́lẹ̀ ló kọ́kọ́ dè mí láàmú ó ń ṣẹ́jú ẹ̀. ìdí aṣọ ti máa wo èmi gbé òtí aṣọ mi wọ̀ báyìí. ọkọ yẹn. o mọ yeah my love you know sup. a ah, má bínú bẹ́ẹ̀ ah, ọ̀tọ̀ ní bá tí mo ní kí ìfẹ́ gbé wa ọ̀tọ̀ lílẹ̀ tó lọ gbé wa ó dàgbé tọ̀dọ̀ ẹ̀ ló gbé wa tó kọ̀ lọ gbé báàgì àwọn ará ọ́fíìsì fún mi. Ah. kí la máa ṣe báyìí time dẹ̀ ti lọ o. bóyá o máa bá mi rányàn lọ́jọ́ ẹ̀jọ́ time ti lọ kò dẹ̀ tí ì wọṣọ rárá. ah no na that's a costly mistake láfi eh, ok ó mọ ọkọ tó ṣẹlẹ̀ yẹn màá bẹ́ẹ̀ kọ́ náà ọ̀gá ọkọ tá a bá mi wá sọ́dọ̀ yín. ẹ ṣe ọkọ mi see you soon. see you soon báwo calm down na wetin dey work you. báwo ni àwọn mi ṣe rí can we at least do video call ṣáṣẹ ojú make up ojú you ṣe rí. níta máa gbéyàwó bá kó máa ń ga àrùn kẹ o ó máa but I'm fine i'm pretty. ó <laughs> máa anyway ask your lordship please. Don't worry. all right love bye. all right see you soon guy ọmọ wàhálà ti wà bọ́ọ̀sì tí ìfẹ́ gbé lọ fún ìṣọ́lá kì í ṣe èyí tó máa need understand ojú ọ̀dà wọn ló gbé lọ fún èyí tó need gangan gbogbo ẹ̀ júlì tó fẹ́ wọlé nínú ẹ̀ ló àyẹ̀wò àwọn ọdún báyìí. Ah, kí ló máa ṣe é sìn mo wò bí o lè sábà ń drop ẹni kí lè ṣe fìdí rẹ kó tiẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ẹ̀ díẹ̀ náà tó kọ̀ súnkàlẹ̀ bí kìíní ah, ah, yìí. ọ̀rẹ́ ìdáná wà abeg ẹ̀mí go abeg bọ́bọ́ ìdíje ńlẹ̀ tó kọ́ sún tó ń ṣe bí kìíní náà díje náà. ìbọn sọ pé tó lánàá ògbọ òun rọ òun rọ òun rọ òun rọ òun rọ òun pọ̀ sọ́ni òun pọ̀ sọ́ni bí kìíní òun ló lẹ̀ tán ẹnu náà wèrè kìíní yẹn. ọ̀rẹ́ ah, mi. my love. tẹ pẹ̀lú ẹrù jákujàku ọ̀hún á sì máa lé mi. ẹ ìwọ bọ̀bọ́ yìí ah. <laughs> mo jẹ́rìí ẹ. Hello, darling. Ah! Mm. A lot. Oh, that's so much. No, see, daughter, má worry. But she máa fún any ní gbogbo nǹkan tó mí ìsìn ṣùgbọ́n ṣe máa wo lọ báyìí ná. Hmm. But o mọ is bọ́ ìsun ẹkún. Ah! <laughs> àwọn wo lè lérè pa kílẹ̀ move káàkiri. dáná. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. keep quiet. mo ní kẹ́ ẹ dákẹ́ mi madam. wọ́n ní kó o dákẹ́ jọ. now mr man. yes sir. kò níwọ̀n mi kí n tẹ̀ jẹ́ sílẹ̀ níbí báyìí. Ah, ọlọ́run á gbàdúrà yín sá. That is tuber complete spelling. But if you act funny, eh? Máa fi ẹ̀jẹ̀ everybody inú lẹ́yìn. Ah, Máa fi wọ ẹlẹ́gin tó lọ. Ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ sà, ẹjọ́ torí Ọlọ́run. Ṣé rí gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá? Ah, Jẹ́ríkò, ṣé rí gbogbo nǹkan tẹ bá fẹ́ sà? òun ni mo máa mo máa fún yín i will give you anything any amount ẹ jọ̀ọ́ ẹ ṣáà máa fọ ọkàn ẹbí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ó lẹ́ni tí n ta bá ti fẹ́ ló máa fún wa. ẹ wo ẹ wo ẹ wo ẹ ti mọ̀ mí o i am always on zero joy o it either blood or money. mr man sir yes, sir má try láti act for me. àgbà tẹ́jì ò tì mí. ṣé gbogbo àwọn boys mi pátápátá wọ́n ti wà ní compound. even all the security men àti wà down with me. Oh, Jericho. All I need from you, man. Yes, sir. Is your cooperation. Yes, sir. Tẹ́ about ti cooperate pẹ̀lú mi, máa lọ peacefully. Ah, mo ti cooperate, sir. Mo ti cooperate. Hello, ti cooperate. Mo ti cooperate, sir. Ọlọ́run cooperate. Ẹ wo. Sir. Kí ló ní tó wà nílé? Ẹ ṣe ẹ ṣe ẹyin ṣe ẹyin ẹ̀gbọ́n mi o. Màmá rí yín bá lágbára Ọlọ́run. Ṣẹ̀rí ṣẹ̀rí olóṣèlú ni mí bá pàdé nínú ilé bí a ṣèpàdé títí tí màá ṣiṣẹ́ yín lálejò tán. what do you have? kí ló ní tí wọ́n. Eh, anything you want ẹ jọ̀ọ́ ẹ ṣáà má fọ ọkàn ẹbí mi kankan any amount. èló ló ní ah, kò sí bẹ́ẹ̀ ń bá wọlé sí kó bíi two million jáde fún yín. fún dàrí àwọn olùkọ́ wí. ẹ̀yin kọ́ àwọn ni ọ̀gá ni mo fẹ́ fún. ọ̀gá ni. ẹ sá ṣé o ti gbọ́n pa butterfly gang ṣé kò rí ìgbẹ́ létí ẹ ni. kò pọ̀ létí ẹ. Ah kò sáà nù wọ́n ọ̀rẹ́ tiẹ̀ ni. ẹ má bínú. or do you think akọ̀wá sí bàbá jọ́ọ̀kì lásán. ẹ má bínú sá. Diamond àti ẹ̀yìn ìwọ́n ti ju. ẹ̀wọ̀n sá ọ̀nkú Diamond ìyàwó mi Diamond tí mo fún gbà tí mo propose sí tí mo fi ṣe wedding Diamond ring ni a fún yín gbogbo gold a fún yín gbogbo kíní náà a kọ fún yín owó owó ọ̀rẹ́ mi kọ́ wà lọ́wọ́ mi màá fún yín ó wà nílé lókè ó wà nílé mi nìkan ni mo mọ ibi tó wà nù save gold save mi one zero zero two two. stand up. Move up. Move up. Move up. Everything. The move up. Move up. Move up. Don't act funny. Down. Down. Down. Long. Ah. Ah. Yeah. Madam. Ah. Jericho. Ó dà mí pé wọ́n ti wá kí yín sílé rí ẹ jọ torí Ọlọ́run ẹ ṣáájọ ẹ ṣẹlẹ̀ rí. Ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀. òun lẹ ṣe ń gbọ̀n bẹ́ẹ̀ ní ẹ̀yìn ah. ìṣílẹ̀gbẹ́ kan young lady oh. young lady ọmọ kékeré ni ẹ jọ. ọmọ kékeré náà làwọn ọrùn ṣẹ́ báyìí tilẹ̀ bọ̀ ìdáwọ́. now come closer. come closer. sori kò wù mí kí n ṣe anything ah. that is when you cooperate with me. mo fọ ọkọ mọ mi bẹ́ẹ̀. are you mad? Ah! ojú àwọn ènìyàn. Ah! owó yẹn kọ. Let's go, let's go. Move. Ah, ẹ máa Ah! ah. Iná jó mi o. Ah, Ọlọ́run ò ní jẹ́ àní rírú ẹ̀ mọ́. Yay! Àníkà sùúrù. Ah. ah, ẹ pẹ̀lẹ́. Ah. ẹ ní sùúrù. Ah. iná leléyìí o. ẹ ní sùúrù. iná ńlá leléyìí o. iná ni ẹ ní sùúrù tọmọ ilẹ̀ máa máa ro òun ní ká máa ro. tọmọ yìí ni kẹ máa ro. ẹ jọ̀ọ́ ní sùúrù. tàbí bàbá yóò ṣe mí fún wa ẹ wọ ọmọ ìbá ẹ wọ ọmọ yìí tọmọ ilẹ̀ máa máa rò ah, ah, ìwọ yẹ kó máa encourage kó tẹ máa bá àǹtí sọ̀rọ̀ ẹ jọ tọmọ yìí ni kẹrù ṣe ti gbọ́. Ah. akọni ò bá mi sọ báyìí. kò sọ ẹ ló tọmọ yìí o. tani máa ro tèmi fún o. ẹ ló tọmọ yìí kẹrù ẹ wò ẹ. Oh. Yeah! iná ńlá lójú omi iná lójú omi iná ńlá ni ọmọ ìyá bàbá ah. ó yá dìde ta ni mo fẹ́ ro tèmi mú o ta ni mo fẹ́ ro tèmi mú o ẹni máa mọ̀mọ́ ìmọ̀ra ẹ̀mú mọ́ra ni bàbá dìde dìde bá ṣe sọ fún ẹ yẹn ti tó ti tó ti tó. ọ̀rẹ́ ẹ̀dá ọ̀rẹ́ ẹ̀dá ọ̀rẹ́ ẹ̀dá. wọ́n gẹ̀ẹ́tì mi. wọ́n gẹ̀ẹ́tì mi. wọ́n gẹ̀ẹ́tì mi wọ́n No, no, no, no, no, no, no, no, no ló tẹ̀lé náà ní ká tẹ̀lé. it's not possible kí ló tẹ̀lé kí ló tún ṣe sí i. ọkọ ti possible. kí ni ìyá yìí náà kí ló ṣe ẹ̀. kí ló ní àsọ̀rọ̀. Ah, ah, ah. eh, ọ̀rẹ́ mi ẹ̀ ẹ̀ ẹ̀ máa ṣe snap. Ah! Ah, ẹ̀yin ọmọ yìí fọ́tò lè ṣì ń yà àsìkò engagement ti tó fọ́tò lè ṣì ń yà ah, ah, dáàbì ẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ dáàbì lè ṣì ń yà ẹ̀ wọ́n ti ń retí engagement bá tó. ta ló bí inú kí ló ṣe jù. ẹ ẹ máa gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ gangan náà. àwọn ìlọ́wọ́ èkó sọ̀rọ̀. ẹ̀wọ̀n tó ọlọ́pàá ní sọ́nà bó sùkúrú yẹn. ẹ kí ló ṣẹlẹ̀. officers this is the criminal. arrest him. mr man. You are under arrest for the murder of Chief Matthew Usheni and his family. Ah! Officer, I'm caught. Ah! Ah! Officer, ní sùúrù náà. Ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù náà. Ẹ ṣe èèyàn mú ọ. Ìlọ ìlọ ìlọ. Ẹ tẹ́ ìfọlọ́gbọ́dọ́ ìlọ. ayé yìí o ah. ìwọ ni mo ti ń wá ká ah. mo tún rí ẹ tán o ah. ká má ṣe rádọ̀ tán mo ti rí ẹ tán baby ká má ṣe rádọ̀ tán baby táyìntà ìgò lè wá. ṣé o lè kó sí ṣé ó lè possible pé ọkọ ìtẹ́ wà lára wọn tó lọ pa family rẹ̀ sọ́la ṣé ṣé ó possible ṣá. wọ́n yà mí lẹ́nu but kò sẹ́ni tí wọ́n lè trust mọ́ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbà ló dánú délé tá àti ẹni sọ pé báyìí nínú ó yà mí lẹ́nu. ìwé mi ò tí ì mọ ọ̀nà tí mo fẹ́ gbé advice mi gbà mọ́ fún ọ̀rẹ́ mi ní ìtẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ advice ẹ̀ kò ṣe báyìí because gbogbo ọ̀rọ̀ yẹn kan ó ti rí báwọn jù. ìfẹ́ olúwa kí ló ń sọ lẹ́nu. the wedding can't hold of course. Hey. It's someone that gang against uh, you know against your family tó dẹ̀ wipe people wọn off just in one day wàá wá ní o forgive ẹ̀ and uh, you you you marry such a person it's not possible. Hmm. It's not possible. Hmm. Òótọ́ lẹ sọ o tèmi mọ̀ ìwọ̀n tó ń tó lè pa ní bíbi tó fẹ́ wà máa pa èèyàn o. ó fọ́ ni kí ni dáìsì gan o. ó tiẹ̀ fọ́ ni gan jọ́nà torí ọlọ́run àwọn serial killers láàrin yẹn jọ́nà torí ọlọ́run ìwé lọ́kọ́ sí ojú ẹ̀ pé apààyàn ni kò sí everybody náà ló máa ní innocent look báwa náà bọ̀ hmm, ti burúkú ọwọ́ wọn ó lékè nǹkan. lórí ọ̀rọ̀ ọmọ mi náà la tún wá bá yín sí àwọn lọ́ọ̀yà wọn ni wọ́n fẹ́ mọ nǹkan kan mo ní ẹ̀yin lẹ wà ń di ẹjọ́ yìí ẹ̀yin lẹ lè ràn án lọ́wọ́ náná ní àwọn nǹkan kan tí wọ́n fẹ́ béèrè ní kẹjọ kẹsànù mi ẹ bá ń túkùn lọ́rùn ọ̀rọ̀ ọmọ mi ẹ túkùn lọ́rùn rẹ kọ́ mọ́ nǹkan kan ń pa ọ̀rọ̀ yìí. ẹ bàbá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ case tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ it's almost five years now nígbà mi tí dédé pi o èmi ni mo handle case anytime now um, ẹjọ́ yẹn dẹ̀ ti ó ti ṣe díẹ̀ but presently now kò sí lọ́wọ́ tèmi mọ́ the only thing I can do ni pé bá ẹni tí ó bá wà ní in charge case yẹn ọ̀ tó gbé wọn lọ sí court after gbàtí me kó mi bẹ̀ then ma try láti Me then I will get you the number okay. she understand so that ẹ uh, Barry, maybe I can be able to assist you. Um, that would be very helpful sir um, because tí a bá rí IPO tó in charge case yẹn màá lè rí case file yẹn à lè study ẹ and then we'll do the needful. Exactly. and then again nígbà tí ẹ sọ pé ẹ eh, deal pẹ̀lú case five years ago yẹn. Yeah yàtọ̀ sí necklace tí ẹ sọ pé bóyá òun ni wọ́n ń rí tán fi mọ̀ wọ́n kí tún ni àwọn ẹ̀sùn tí a kà mọ́ wọn lẹ́sẹ̀ tí a fi ń wá wọn. ẹ̀sùn tá a tún lè kà mọ́ wọn ni pé àní wọ́n ń da ìlú wọn ń jalè dẹnu táwọn èèyàn fi mọ̀ wọ́n tó di cctv then àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa wọ́n jẹ́ ká mọ̀ ẹ́ pé gbogbo sẹ́ẹ̀tì àwọn bípò yẹn látòkè délẹ̀ wọ́n ní necklace kan tó máa ń lò that necklace i don't know bí wọ́n fi ṣe nǹkan ni kò sẹ́dọ̀ mọ̀ bóyá I don't know but nǹkan tí a fi rí wọn mú gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nìyẹn because they use mask. àlẹ́ má gbàgbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sá. wọ́n pa máa tá à ń sọ yìí wọ́n pa ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ pa ọmọ. ṣe rò pọ́n lè lọ scotland they cannot well um, ìjọba máa tiẹ̀ ṣe ohun tó yẹ kí ìjọba ṣe náà nínú uh, àwa náà dẹ̀ máa gbìyànjú uh, case defence wa uh, um, ọlọ́run àkọ́ wa mọ̀ṣẹ́ ẹ fọkàn bá. ṣùgbọ́n bá rí ọmọdé yìí ìtẹ́ olúwa ò lè kó lè gbá ṣiṣẹ́ adìyẹ lásán kò lè padé ibi tí wọ́n pa ọ̀gá ẹ wò ṣe é rí ntẹ̀yìn ọlọ́pàá bá rí níjọba rí ntẹ̀yìn ọlọ́pàá ò rí ìjọba ò rí ẹ ṣàánú mi. yes sir eh, eh, you are quite right, sir but to my yẹ during that period ẹwùrán we are talking about almost five years now ká sọ pé gbogbo time yẹn la rí àwọn fact kọ̀ọ̀kan pé báyìí báyìí báyìí nǹkan tá a rí làwọn máa tẹ̀lé ohun tá a bá dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá sọ náà làwọn kọ officer um, ẹ kú ìlú i appreciate your support. thank you very much. thank you sir. ẹ ṣé bàbá ẹ ṣé gan sa ẹ lásán ẹ lásán. Um, ìtẹ́ olúwa. Ìtẹ́olúwa see I am your lawyer ó yẹ kó lè open up sí wa àjù mẹ́ta yìí lọ sọ fún wa báwo ló ṣe jẹ́ gangan. lọ́yà mi ò mọ nǹkan nípa Jane gbogbo nǹkan tí mo wọ́n pátápátá ni mo ti sọ. àbẹ̀ ah, kí ló dé náà tó ń tẹnumọ́ kan náà òun tẹnumọ́ kan náà bí ọmọkú ló adití ó mọ ọkàn nípa ọmọ ọkàn nípa ẹ̀ and the evidence against you speaks otherwise and they are repeating the same thing kí ló ń ṣe àná. Ah! èmi ni mo bí ẹ èmi ò dẹ̀dẹ̀ jẹ́ sí ẹ lójú ó gbọ́dọ̀ parọ́ fún mi ọkọ mi jọ bóyá mò ń pariwo ni jọ̀ọ́ má bínú jẹ́wọ́ fún wa iye kan lábàwọn ojú mẹ́ta làwa náà rè á mẹ́ẹ̀ta rè sọ fún wa kí ló ṣẹlẹ̀ báwo ṣe jẹ́. kò kí n ṣe pé i believe ẹ i mean i trust ẹ àmọ́. ìtẹ́ ah, wo sórí wọn ló jọ gàtẹ kọjọ gàtẹ ọfẹsẹ méjèèjì tiro sẹràn sẹràn ọ lẹni tí jẹ́wọ́ fún gbogbo ohun tó ń sọ yìí ta ló ta ló máa gbà ọ gbọ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ ń bolo ti rí ṣé ni bó ló ṣe rẹ. gold o ta ló bá gbàgbé lè sí wa. tó ní àwa wà tó bá wọn tó bá rí jìn bí mo ṣe rí jìn nìyẹn mo yí di yẹn nìyẹn for a long time mo jókòó bóyá anybody máa wá láti wá claim òun lòun ní jìn níbi ẹ̀rẹ́ èèyàn kó wá nígbà tí mi ì jẹ gbé expect àti kú gbé èmi dẹ̀ mú jẹ́ ni ó lọ fi ṣe photo shoot fún birthday mi. ẹ wo lọ́ọ̀yà ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi ojú kan ẹ̀pẹ́ ojú kan ẹ̀rẹ́ ni ẹ jọ̀ọ́ torí ọlọ́ ọmọ mi ò lè mọ nǹkan kan pẹ̀ kó má jẹ́wọ́ látijọ́ ẹ̀ àti pariwo àti halẹ̀ kò ń ṣe ọmọ rú ẹ̀ tẹ́yìn náà bá láǹfààní àti mọ́ ni ẹ̀ mọ̀ pé kì í ṣe ọmọ tó jẹ́ rú ẹ̀ ṣùgbọ́n ó di dandan ká béèrè náà ni la ṣe ń béèrè kó mọ́ pa ẹ ẹ jọ̀ọ́ torí ọlọ́run gbogbo ohun tẹ́ bá lè ṣe ẹjọ gbogbo tó bá máa ń ná wa à ṣe ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run. a máa ṣe iṣẹ́ lọ́dọ̀ tiwa we do the needful àmọ́ bóyá kí ẹ̀yin náà tún lọ bá ìyàwó ẹ̀ bóyá tẹ bá lè pẹ̀tù sí nínú kókó drop case yìí. ká lọ àkílà ń ṣe a máa lọ a máa lọ Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbà kó gbà. mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ ní sunkún alẹ́ mo bẹ̀ yín ni. mo ti fi gbogbo ọ̀nà ni mo fi tẹ ìfẹ́ olúwa nínú ó lóun ọmọ nǹkan nípa èyí yìí kò mọ nǹkan kan nípa rẹ̀ gbogbo ohun téèyàn fi tẹ ọmọ nínú làbí amọ láti fi tẹnu ó lóun ọmọ nǹkan kan nípa ẹ̀ kìí sì í sọmọ bẹ́ẹ̀ wo àwọn èèbó torí ọlọ́run ẹ dákun àti bẹ̀ wọ́n àwọn adájọ́ lọ́wọ́ yín lọ́rọ̀ wà wọ́n ní bẹ́ẹ̀ bá ti lé ìṣẹ́jọ́ mọ́ kò sí nǹkan kan. possible kò possible. jẹ́ ọ̀pọ̀ dákun. èèyàn rí opportunity láti rí ẹni tó pa bàbá òun ẹ wá ní pé kó gbàgbé case kó sweep ẹ under the carpet kò possible kò jọ kò tí ẹ jọ. ẹ nira àkóbá àkóbá lásán ni ìtẹ́ olúwa ọmọ kankan pa kínní yìí hmm. olúwa mo fọlọ́ ọba ṣèbúra ọmọ yìí fọlọ́ ọba ṣèbúra lé lórí ẹjọ́ tó dáa. ta ló wá ṣe ta ló pa hmm. ẹjọ́ tí o bá ṣe òun ló pa ẹjọ́ ṣé ṣé ikọ̀ dédé fò ó fò sí hmm. lọ́wọ́ ni. ẹ ẹ bá mọ bọ́rọ̀ ẹ̀ ṣe rí àkóbá ni àwọn èèbó ọ̀fọ́ lọ́wọ́ rẹ̀ rí. mo mọ kọkọ ẹ bá báyìí náà bá mọ ọmọ yìí dáadáa ni ẹ mọ̀ pé kí ìṣọmọ tó lè ṣe irú ẹ̀ ṣé ní fà sínú ilé yín ni ṣé nìyẹn ó fẹ́ ṣe ara ẹ̀ ó fi rìn wọ ilé ẹ wò kó sọ̀rọ̀ ẹ jẹ́ sọ fún yín ẹ ṣe sùúrù kẹjẹ ká dájọ́ kó dájọ́ kó sọ pé bọ́mọ yín ṣe pa mí ní àbúrò ó dà àbúrò tó ṣe wípé òun ní ògbóǹtarìgì òun ní gbogbo ẹbí tó wò lójú òun ní gbogbo ẹbí ń gbọ́n mu báyìí bí ìgbà tá a mú mi ọmọ aláàánú ah! akọni. Ah, ọmọ ọlọ́fà àmọ̀jọ ọmọ abíjú ni ó kọ ìjàkadì lóru ọ̀fà ìjàkọ ìjàkọ ti ah, ah, ah. kò sí ń tẹ́lẹ̀ sọ ẹ jẹ́ ká dájọ́ sọ pé bọ́bọ̀ yìí ṣe pa mí lábúrò yẹn dà ẹ fara yín balẹ̀ ẹ wá bẹ̀bẹ̀ ẹ lẹ mo wọ́ tàgbà ni màá ní mo fi ewu orí bẹ̀ o ẹ wo nítorí ọlọ́run ẹ ṣàkóso ẹ má bẹ̀ mí o ẹ má bẹ̀ mí o kò pọ́síbù. dáàbò torí ọlọ́run ẹ wò ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ ọ̀dọ́ yín lọ̀rọ̀ wà. àwọn bàbá wa náà máa ń pòwe kan wọ́n ní ẹni tá a bá fi owó rẹ̀ má jẹ́ ká fura sí ẹni tá a bá ti fura sí ká má fowó rán ṣe ni ó sí ọ̀nà ọ̀rẹ́ mi àtẹ ó ti jìn díẹ̀ láti <laughs> látàyè pébà látàyè olúmàlúmi. olúmìlúmà. <laughs> Oh. ah sorry. ó <laughs> eh, ṣe ah, ó ní mo ṣe rò wípé jẹ́ kí n kúkú kó twenty million naira yẹn sàkáùntì kó dẹ̀ lo discretion tíṣẹ́ yẹn ṣàparí. all right eh, no problem as soon as the matter roll. I'll buy everything, then I will dispose it to the appropriate quarters. Good. There won't be any problem. Sure. Good. Sure. So just the okay. signature. Yeah, in Julie. Yeah. yeah. má lọ mọ́. <laughs> Ah. <laughs> mo ti pẹ́ gan-an eh. um, ṣé o máa wá sí club ní um, Saturday. mo máa wà. Eh, because um, Senator Ajayigbe uh-huh. lóun fẹ́ wá draw bombshell kan I don't know. Eh. ẹ ṣe kò ní ambition so I don't know bóyá o fẹ́ oh, announce. Oh, yeah, yeah. You know? That be mm. good. That yeah, of course. Wá, wá, jagbọ́n kan ló fẹ́ sọ. Màá wà. Tó bá Sunday. Eh? gọf àbí ọmọ jẹrìí ikú mi ò lè gbà fún gọf. ìran ló pa ìran ah, ìran ló pa kì í ṣe kù ló bá fi gbà ọwọ́ ló bá fi gbà. Ah, àwọn ọmọ mi wọ́n máa bá mi gbà. ọ̀rẹ́ ẹ̀yin guys. ọ̀rẹ́ ọ̀rẹ́ eh, màá rí ẹ o ṣe tí wọ́n. ṣe jẹ́jẹ́ o. máa náwó yìí o. Ah, ọkọ̀ tó ń gbé kiri kò yóò sọ pé kó lọ́mọ̀ pé olówó. in fact èyí ó help me gan. ọ̀rẹ́ <laughs> ọ̀rẹ́ thank you. Thank you for coming. God bless you. Ah. e ẹ mọ kan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ ọlọ́run iwájú ọlọ́run àti èèyàn ẹ dàgbà ẹ ní rí ẹ ní rí bí o ìyá mi ẹ gbogbo ọ̀nà láti fi yìí nínú gbogbo ohun tó ní láyé débẹ̀ kò mọ bẹ̀ mọ́ o. Ah. Ah, ah, àǹtí. ìyá gàrí. ebi nìyẹn ṣé dáadáa ni báwo ni ọkọ gbogbo ní kọ ẹ ṣàkùjọ mẹ́ta báwo ni gbogbo nǹkan àwọn wọn kẹ. nítorí owó ní gbogbo. olórí mi báwo ni nǹkan pẹ̀lẹ́. <laughs> ẹ ọmọ tí náà lè jẹ àwọn tí ti tẹ náà òbègbè sọmọ ẹgbẹ gàrí wa lọtẹ. iye bí mo ṣẹ̀ṣẹ̀ gbé wá last week ọjọ́ tó ni màá gbé wá màá gbé wá mo lè fi ránṣẹ́. call your sister big mommy is here. Eh, a dúpẹ́ fọlọ́run olúwa ṣeun. <laughs> àwọn yìí dé. Ah, <laughs> Ah! Eh, eh, kí ló ń ṣe ọmọ ìyá gàrí. ọmọ gàrí ṣé mi ò sọ fún yín pé kẹ́ yé pé ẹ̀gbọ́n mi ní ìyá gàrí èmi nìkan mo lè pè wọ́n bẹ́ẹ̀. Eh, big mommy ní ìyá gàrí. ẹ jẹ́ fi wọ́n lẹ̀ gbogbo ayé mọ̀ pé gàrí ni mo ń ta àbí ẹ fi wọ́n lẹ̀ mú fún wọn láǹfààní wọ́n máa pè mí ìyá gàrí. <laughs> miss you too my dear. ẹ fi wọ́n lẹ̀ ọ̀lẹ́ bàjẹ́ ó dà ó dà ó dà. ẹ káwọn aṣọ yẹn o. ẹ tí mo bá ṣe jìjọ ń ṣe kẹ àbí. kí ló dé ṣé ìyá gàrí ń lé ọ lọ ni. wọ́n máa lé mi lọ ẹ wo èmi mo parí ẹ̀ débẹ̀. Ah, ó gbìyànjú ó gbìyànjú àbí orí. ìyájọ́ kọjá ọmọ ọmọ náà. àkùkù ah, rí ẹ o máa ló bọ̀ ó bọ̀ ó bọ̀ ni. ẹ ó dà promise ẹ máa rọ́wọ́ mi ní kílè ní tuesday ẹ máa rí jọ friday. Ah! ọlá ọlá ọ̀rẹ́ o ṣe gan o. báwo ni gbogbo nǹkan. ẹ wò ó gajì rẹ. olúwa ṣeun ẹ̀rọ àbúrò. wọ́n ṣe ń gbúrò àwọn àwọn àbúrò mi lọ́hùn. torí wọn náà ni mo ṣe wá. Hmm. ṣé kò sí kí ló ṣẹlẹ̀. wọ́n ti fẹ́ pè mí pa lórí owó school wọn pé wọ́n ti ń dà wọ́n láàmú. oh oh ah. oh, god yeah. yeah of course ẹ eh, kò mọ̀ pé a máa ṣẹ́tùlẹ̀ mm-hmm. bọ́ eh, ẹ dúró yàgàrí ṣé torí ẹ̀ lè ṣe wáyé lè pè mí lórí fóònù. <sighs> mi ò lè pè lórí fóònù in fact ká ní mo rí bí yìí sí ni mi ì ní ṣòkò tí ẹ jẹ́ kó mọ̀ ẹni tí mo mọ wàhálà tó ṣe ṣe lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù mi báyìí ẹ́ mo mọ iye tó ná. sisan ẹ o ẹ máa bí ọlọ́mọdéjàre ọlọ́mọdéjàre kan burúkú kẹ́ ẹ má dá sí rárá rárá a máa yanjú ara wa náà a máa sọ̀tà ara wa ṣebí ti um, Tolú òun ló máa ń gba owó ten dollars àbí àbúrò ẹ euro euro oh good mo ṣe lákàntàn lọ́wọ́ mo ti mọ dá máa ṣe à ní jẹ́ dá sí mọ́ra màá sọ fún àwọn ìgbé kó má bàa yín sọ anything. àbí tó dẹ̀ kí wọ́n ṣẹ̀sì wọn. ẹ wọ́n yé trọ́bù yín wọn. wọ́n yé dà yín láàmú. Ah, ah. èdè ti pè mí kájà èdè mi gan lọ́pẹ̀ má ṣàlẹ̀ jíṣẹ́. ẹ ṣe mo dúpẹ́ ojú ẹ̀ tí àṣírí yín á máa bù mí ò ní fi ń ṣàwátì èmi náà tí ì ní lọ báyìí fún yín. àmì o àmì àmì àmì mọ́mí because I need yín around and on that note ẹ̀ tẹ̀ tí wàá ní lọ lálẹ́ yìí gan ebi báyìí lẹ máa sùn torí mo fẹ́ ṣe special dinner. a ah, ò ti yá kí ni mo kọjú lọ fún mi wá gàrí ò kúrò láàyè ah! ẹ kó wà bẹ́ẹ̀. ẹ wo ìyá gàrí ìfẹ́ káwọn ọmọ mi kan wá lo bí weekend lọ́dọ̀ yẹn bá mi kọ́ ọmọ ṣe yan gàrí àwọn ọmọ yìí ò ní ṣe nǹkan kan ah, kan tí ẹ lè ṣe ẹ jẹ́ kí fi ẹ̀yin lè sọ báyìí. <laughs> ẹ wo ẹ má jẹ́ parọ́ fún yín she's not fine my friend is not doing well at all àtìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ò lè sùn kò lè wó kò lè jẹun èmi gan pàápàá láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ mi gan ò gbádùn whenever ti bá rántí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ máa wí ah kí nǹkan tó ṣẹlẹ̀ kankan. Eh? Look, Ife, I didn't do it. You said? Ife, I did not do it. Mi ò mọ anything nípa ikú chief. Gbogbo ìrìn àjò tí mo mọ̀ nípa ọ̀rọ̀ jẹ́ ni mo ti sọ ní kọ̀ọ̀tì. I didn't do it. Ẹ wo, uncle Ite, ìyẹn difficult láti believe difficult ṣé tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé emblem àwọn notorious robbers yìí ni kò dé possible kó wà lárọ̀ọ́wọ́tó yín tí ẹ̀ bá ní nǹkan kan ṣe pẹ̀lú wa bí kẹ́yìn gan jẹ́ mẹ́mbà wọn ó ní nǹkan kan tó link yín pọ̀ mọ́ wọn ni so it's difficult to believe èyàn ò lè gba nǹkan tẹ̀ ń sọ yìí gbọ́. Ìfẹ́ uh, might seem difficult lóòótọ́ bó ṣe sọ. Ah but láàrin mi àti ẹ everything tí mo mọ̀ nípa chief ni mo ti sọ ní kan i know ah. nothing about it mi ò mọ̀ kankan nípa chief mi ò mọ̀ kankan pa kú wọn ó mọ̀ mí lánàá kó tó dìde i can't i can't even rock a butterfly i can't. Ah. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. can you do me a favour. what is that. I would like you to kó bá mi bẹ̀ Rẹ̀sọ́lá. Even if it is going to be for the last time, I'd like to talk to her one on one. Bá mi bẹ̀ pé kó jọ kó yọjú sí mi, please. Ìfẹ́, ah, try to understand me. Ṣé mi ò lè withstand emotions yẹn? talk of talking to him. I can't. Shuri, máa fẹ́ kó yọjú sí wọn. Máa fẹ́ kó lọ bá wọn sọ̀rọ̀. He needs you, please. Jọ kí ni wọ́n tún fẹ́ sọ? Ju gbogbo nǹkan tó ti sọ ní kóòtù lọ. Eh, this and that, that. Like, it doesn't make sense. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? à ń try láti paná nǹkan òun bu kerosene sí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ẹni yẹn tèmi ń wò yẹn okùn ìtẹ́ tèmi ń wò yẹn wọn ò jọ ẹni tó lè pa family Rìnsọ́lá jẹ́ ká wa náà fojú inú wò náà. ok jọ ta ló tún wá pa wọn yes ta ló tún wá pa wọn tí ò bá kí n ṣá wọn kí ni chain apààyàn kí ló ṣe lọ́wọ́ ẹ̀ tí ò bá mọ̀ pẹ́ i need to confess jọ. Ah. bó ṣe ń sọ̀rọ̀ yóò dáa o ìwọ náà ṣàgbọ́gbà tó ń sọ. So wọ́n ní inú rúùmù àwọn làwọn ti rí nǹkan tó sọ nìyẹn oh. wọ́n ṣáà lè máa parọ́. wọ́n lè purọ́ but what are the skills àwọn kan náà ok jẹ́ ká tiẹ̀ gbà wípé àwọn kan lọ pa wọn àgbọ̀ but wọ́n máa ní link lórí ọ̀rọ̀ yìí there is a connection between àwọn àti àwọn tó pa wọn. jọ kí ni gbogbo nǹkan tó ń sọ yìí àwọn bu omi sí nǹkan dákẹ́ omi sí ń sìn ó ò tiẹ̀ jẹ́ pa. Ah, ah. ah, ok má bínú <laughs> <laughs> I love Esther Oluwa so much. You know. You know. I can't do everything for him. Yeah, do it with Shani last day. the same thing I just There's nothing I cannot do for him, but family is everything. It is family is everything. Nǹkan ṣe é ni. Ọlọ́yọ̀. Hello, time Yes, ni àánú máa ṣe tán ní ibi tó lọ? Two ni two. Two ló my ṣe on. Good. Time wo ló kúrò tó tù ni. o kúrò ní tó tù o máa ṣe tó ń bi tó lọ ní tù orí ẹ̀ o tó brain kò tó sense ọmọ máa ọmọ máa ṣetán bí tó lọ ní tù ìwọ kò lé ní tó tù tí mi ìdẹ̀gbà ẹ fún ṣẹ́ mi. ó dọ̀pù ni ó dọ̀pù ọlọ́run ó dọ̀pù ọlọ́run àbí nǹkan ṣe ọpẹ́ kí n bá lẹ́ fún mi. ẹ má bínú nǹkan ṣẹ́ ni ọlọ́yọ̀. ẹ má mo rò pọ́pọ́lẹ́ ti ń yọ̀. ẹ má ọlọ́run ìkúrọ̀. kò yẹ kí wọ́n kò yẹ kó ka yẹn mọ́ ṣé mo gbà yín sínú ilé àti máa ṣe nǹkan mi ni òṣì ló ń ṣe nínú ilé mi báyìí. It's your job not to drive not to take care of my kids kó kọ́ lọ́gbọ́n yẹn kó lè dá wọn padà sínú ilé. ó dẹ̀ mọ̀ pé dangerous fọmọ mi láti wà ń bẹ̀ yẹn láì ṣe pé anybody wà pẹ̀lú ẹ̀. kò ní sí nǹkankan kò ní sí nǹkankan. kò ní sí o mọ nǹkan tó ń ṣe Jericho gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ẹ̀ rò pé nǹkan ṣe idiot. Jericho ṣe hold up ni ẹ eh, hold up ni but you already know ó mẹ́ni tó ń bá ṣiṣẹ́ ó mọ̀ wípé fi family ẹ̀ ṣeré especially his children. Yes. Eh? báwo ló ṣe máa ní kó lọ gbọ́n mo tí wọn náà pẹ́ débẹ̀ tọ́mọ wá wà school di four o'clock ìwọ náà dẹ̀ ro. ìpinnu ẹ sábà ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ̀ ah, wọ́n ẹ jọ. kí bá ẹ bẹ̀ wọ́n ìyẹn tó bá gbọ́. àwọn ń gbọ́ Ọlọ́run. pẹ̀lú oh. ẹ sóhun járe gbogbo yín lẹ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe enemy of progress tó bá kidnap ọmọ mi ń kọ́. Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́ enemy of progress. ṣe ìlérí fún àwọn òǹkọ̀rùn wípé ọjọ́kíjọ́ tí ọwọ́ àwọn ọlọ́pàá bá tẹ àwọn tó ń ṣekú pa wọ́n mo máa make sure pé mo gba ẹ̀san. ó ti ń ṣe náà. náà sọ fún mi kí ló fẹ́ kí ṣe. ṣòrè nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé mo fẹ́ kó ro ọlá ìfẹ́ tó wà láàrin ìwà àti ọkọ àfẹ́sọ́nà ẹ̀. yes jẹ́ kó ro láìfẹ́ wọ́n ti ń bára wọn bò ti ṣe díẹ̀ náà a máa envy ìfẹ́ yín ni you know pa máa envy ìwọ máa ń jowú wọn má yẹ ká parọ́ fún ó mọ̀ so kí ló wá ṣẹlẹ̀ ń sì tó yẹ pé ọ̀rọ̀ yìí kò wá lè wá bó ṣe fẹ́ solve. mi ò tiẹ̀ bílí gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ yìí there's something wrong somewhere there's something wrong somewhere. love love love Ife I watch my family died in front of me helplessly. I could not do anything. See, my dear, nítorí ẹ̀ ló gbọ́dọ̀ ṣe ọkàn Akin. Going to see him is love blackmailing. Ah, you don't need that. But, ah. Hmm. ah, àti ìmọ̀ bóyá àwọn ló ṣe àbáwọn kan ló ṣe bá. ìbọn ká tí ni mo lọ́wọ́ ló pa àwọn ló pa. Ah, báwo ló ṣe ṣe báyìí. àwọn pààyàn ni àwọn máa dájọ́. Ah. láti pé irúfẹ́ wo fẹ́ kó ṣì wà láàrin wa. exactly. ẹni tó ṣe ikú pa àwọn òbí mi àwọn fámílì mi. ó ah. ní àkókò tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ olúwa mi èmi pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi tí a jẹ́ agbófinró a gbìyànjú gbogbo ọ̀nà láti lè rí àwọn ọ̀daràn wọ̀nyí mú ṣùgbọ́n gbogbo wàhálà wa màbo ló já sí ní gbogbo ibikíbi tí àwọn ọ̀daràn ẹ bá ti lọ ṣe ọṣẹ́ wọn wọ́n máa ń bojú ni kò lè sí ẹnìkan tó lè sọ pé òun dá wọn mọ̀ wọ́n dẹ̀ ń pè wọ́n ní butterfly gang wọ́n ní wọ́n máa ń lo chain kan butterfly ni wọ́n yà sí ṣùgbọ́n ní ìgbà tí eh, chief owó ṣe ní tí wọ́n lọ pa ọ̀gbẹ́ni táwọn ìmọ́lé wọ́n pa á wọ́n pa ìyàwó ẹ̀ wọ́n tún pa ìkan nínú àwọn ọmọ tó bí ọmọ kan tó wá ṣẹ́kù ọmọ yẹn ló wá ń jẹ́ ká mọ̀ yìí pé àwọn ọ̀daràn tí wọ́n wá sílé àwọn tó pa àwọn òbí wọn wọ́n da mask bojú gbogbo wọn dẹ̀ náà lo irú chain kan náà kanlẹ̀ tí wọ́n dẹ̀ ya butterfly sínú ẹ̀ ó jẹ́ nǹkan tí mo mọ̀ ń bẹ́ẹ̀ olúwa mi. ìyẹn túmọ̀ sí wípé customized chain ni chain yẹn fún gáàngì wọn. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ objection my lord my lord ṣe ló dàbí ìgbà tí learned colleague mi ó ń ti ọ̀rọ̀ sí witness lẹ́nu ní now. no kò jọ i mean gbogbo wa pátá la fẹ́ rí òkodoro ọ̀rọ̀ yìí we want to get to the root of this matter and gbogbo tó yìí ń béèrè yẹn fún àǹfààní ẹjọ́ tá à ń gbọ́ lọ́wọ́ ni so objection overruled. Yes, you may continue, please. Thank you, my lord. Ẹ jọ̀ọ́ ṣe lè dáhùn sí ìbéèrè náà. Ìyẹn túmọ̀ sí pé customized chain ni chain yẹn jẹ́ fún gáàngù wọn nìkan. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, olúwa mi. Ìbéèrè mi ò jù báyìí lọ, olúwa mi. Thank you, my lord. Um, the witness tí a gbà ń sìn òun ni last witness tí a ní ní orí ẹjọ́ yìí. Witness, please step down. nítorí ìdí èyí the next sitting la máa gbọ́ judgment this case is hereby adjourned till Wednesday next week. as your lordship pleases. àgbà mi lọ́wọ́ máa yẹ kí ọ. ẹ bàbá ẹ fi ọkàn yín balẹ̀ ṣé rí àwa ti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe lábẹ́ òfin ó kù kí adájọ́ dájọ́ báyìí ṣé gbogbo nǹkan tèmi ti wá ṣe eh, ó dá mi lójú pé tí adájọ́ gan bá máa dájọ́ he will tamper justice with mercy ẹ fọkàn balẹ̀ àwa ló máa favour. ẹ dákun bá ń bẹ̀ wọ́n ṣé pé pé ọmọ yìí ṣé kò ní í a ní kò lè ṣẹ̀wọ̀n àwa ti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ẹ kàn fọkàn balẹ̀ kájà dán ṣe nǹkan tó yẹ kó ṣe ni. ẹ ẹ ṣáàdì ẹ bá a bẹ̀ wọ́n ẹ bẹ̀ wọ́n ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà. lọ́ọ̀yà lọ́rọ̀ kan ṣé bí tẹ̀ ṣe máa ṣẹ̀wọ̀n nìyẹn no kò ní ṣe wọn what i'm saying is eh, I à ń expect favourable result pronouncement nísìnyí ni ẹ kàn fọkàn balẹ̀ ẹ believe with me. ẹ ẹ bẹ ni ẹ ṣá bẹ ẹ máa bẹ wọn ni kò sí wàhálà fọkàn balẹ̀ ẹ gbọ́. so ẹ má wọrẹ um, mo fi dá yín lójú pé ẹ jẹ́ kí mi sáré ṣe nǹkan nínú ilé it is crystal clear that this guy does not have an alibi. Mm -hmm. but mo hope pé wọn ní dojú ẹjọ́ ìwé. Hmm. with all the evidences exhibits and um, witnesses we have come to the conclusion of this case. ilé ẹjọ́ yìí appreciate contribution everybody our learned councils, that is the prosecuting council and the, the defense counsel you all did well yes from the evidence of the accused person ó ń fẹ́ kí ilé ẹjọ́ ìgbà wípé chain tí à ń sọ ń pa èyí wípé òun rí nínú ilé òun ni òun ò mọ bó ṣe débẹ̀ èyí tún mọ̀ sí wípé ẹ̀rí ẹ̀ kò múnádóko how can you say something found in your own house in your apartment is not yours o oh, dẹ̀ give account bó ṣe débẹ̀ ìyẹn wá túmọ̀ sí wípé olùjẹ́jọ́ ó jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn. Defense counsel. My lord. What do you have to say? Uh, my lord, I must say I agree with the verdict, but I would want to plead that you temper justice with mercy. Avok, tí gangi. yìí tí wọ́n ti create láàrin ìlú kò ṣeé fi ẹnu So ní ìtí ọwọ́ òfin mú yìí this is my judgment the accused person is hereby sentenced to death by hanging. Yeah! Yeah! Yeah! lọ́wọ́ ọmọ ènìyàn wọ́n gbà mí yóò wọ́n yọ̀ mí yóò gbà tí ìjì ayé balẹ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ mi jù. Hmm? ìtẹ́ ṣé òótọ́ ọ̀rọ̀ dé ṣe ká sọ hmm? ṣé kò ní fàjà hmm. mo lè parọ́ fún ẹ o ní lọ́ọ̀gàn lórí bẹ́yẹn ọmọ rìn sọlá tó ń fẹ́ yẹn o ní lọ́ọ̀gàn o because ṣùgbọ́n tí má ní kí n wò ó pé pẹ̀lú gbogbo status àwọn parents ẹ̀ ọmọ ibi tó ti jáde wá àti nǹkan tó ń wọ́n jẹ́ you know ọmọ yìí ò tiẹ̀ kò gbé yẹn sórí rárá she is so humble down to earth you know ó point ó point <clears throat> ṣé mo pé often times èmi náà máa why am I so lucky ọmọ kéèyàn ní irú status yẹn kó ní irú background yẹn kó dẹ̀ tún straight head sori between you and I already. Somebody n bá ní kó jókòó kò ní dìde kò ah confirm. very submissive very homely o máa ń fọ̀sẹ̀ jáde nígbà míì gan ni I don't know I don't know I'm lucky I know but then what? gbogbo aníyanjú àṣeṣe jàre ọ̀rẹ́ mi. ẹ eh, but um, ṣé o feel pé irú ọmọ bẹ́ẹ̀ o ti ń pẹ́ jù lórí ẹ̀ ṣé wọn pé nǹkan tá a bá fi sílẹ̀ ń lẹ́nu ewúrẹ́ máa ń tó wáyé tó ṣe tètè ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe kó fẹ́ ọmọ ìtàn níṣu lọ́ka. ẹ mò ń rò náà gbogbo rò mò ń fi sọ́kàn náà mò ń plan ẹ̀ wọ̀tẹ̀ o. kí ló kí ló ń wo kí ló ń da ẹ dúró kí gangan ni problem tó ní. ok fine fine ó dàbí ìdálẹ̀ ó yá ìwọ kọ́mọ̀ pẹ̀lú plan náà. now you are talking ṣorí nǹkan tẹ̀mí rò ni pé um, bóyá kò bẹ̀rẹ̀ pẹ̀lú bóyá kò ṣe surprise kò dẹ̀ propose you know it's going to be like a surprise. ah that makes sense o. Oh ẹjọ́ mẹ́ta igan mo bá wọn tó ń ta jewelry online yẹn kan ní wọn sọ̀rọ̀ bóyá mo lè rí ring lè rí ring lọ. yẹ yẹ yẹ o yà check. áàkì ni page yẹn ni yìí gé nu áàdà mo message yẹn. because òun ló máa fi dùn jù ó dẹ̀ máa feel pé o o serious yẹn kò tó mọ́lẹ̀ lóde. dẹ̀ ti ń dúpẹ́ ńgbà mo wọlé mo ti rí yàtọ̀ mo ṣe ń pè ẹ́ lórí fóònù tó fi mi lọ́kàn balẹ̀ gan bẹ́ẹ̀mi náà ṣe wá débi tí mo tún wá àmọ́ ní olúwa ti ṣeun ọlọ́run ṣe yàrá lágbára ọlọ́run máa dúpẹ́ délẹ̀ lórí àmín àmín àmín ṣẹ́rí in all honesty bí nǹkan ṣe ń change gan oúnjẹ nǹkan tó yá mi fúnra mi lẹ́nu àmì nípa ọlọ́run kọ́ dédé ṣíjú sí mi ó lè ṣe mí lóore. ó máa yíjú sí ẹ ṣe é lóore náà ni. ṣé mo pé bí nǹkan ṣe ń change ó yá èmi gan fúnra mi lẹ́nu hmm ẹ̀yẹ kò fọkànbalẹ̀ o ẹ máa jẹun ọmọ tá a yọ. ọkọ mi nǹkan gbọ́dọ̀ change àbí kí ló ń sọ gbọ́dọ̀ change. Hmm. wọn náà mọ ìyàtọ̀ ni èmi ò dúró hmm. mi ò sọ̀sọ́ mi ìṣòro ah hmm. gbọ́ ẹnu mi ò gbọ́fọ̀ àtàárọ̀ àtọ̀sán àtòru àwẹ̀ àtàdúrà ni lágbára ọlọ́run tèmi náà dẹ̀ ń rí pa ẹ̀ pé olúwa ń ṣe nínú ayé ó máa gbàdé lẹ́ni ọlọ́run máa máa kọjú sí ẹ bá ṣe ẹ lóore ni. ẹ bá ti lọ sáwọn orí òkè yìnyẹn jọ ó ní kankan tó tóbi díẹ̀ tí mò ń bid fún tí yẹn bá ti bọ́ sí báyìí fàkì alẹ́ wà. ìwọ fi gbogbo yẹn lẹ̀ ẹ̀yin àti dáàdì ẹ̀kan wà fàkì akàn wà ṣáyé ti yẹn. àti tó béèrè àtòrè tó tiẹ̀ fọkàn sí rárá gbogbo ẹ̀ lọ́lọ́mọ máa kójọ pọ̀ fún ẹ. àmín ah, àmín ọlọ́run àmín fìyẹn lẹ̀ ọkọ mi ọmọ. àdúrà yẹn náà kan ni mo ní ẹ̀yin àti dáàdì ẹ fọkàn balẹ̀. mo ṣe ra nǹkan kan bọ̀ náà pé tí n bá tẹ̀ dé ìbàyẹn kájọ fi ṣe mẹ́rin kó wà báàgì mi tó gbé wọlé. kí ni kẹtẹ kí lẹ́yìn dára yín láàmú fún. Ah. ẹ wo bọ̀tẹ́bàtẹ́ bá fẹ́ ni kẹjẹ́ kí n mọ̀ kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu máa jọ yín lójú ọlọ́run kú ṣe àti kékeré lẹ́tí kó abọ́ ṣe ń ro àmàlà. wàá rò ṣùgbọ́n ìtẹ̀mí náà gbé bá sínú báàgì mi tó gbé wọlé yẹn ṣùgbọ́n wọn náà tàbí pa àdúrà ti gba ọkọ mi kí lẹ fẹ́ jẹ. agbára ọlọ́run máa jẹ wọn mọ tó bá wù ẹni kò ṣe fún mi máa jẹ wọn mọ. Ah, ohun tó bá ti lágbára rò ó bó bá lágbára ẹ bọ́dẹ̀ jẹ́ bàbá ṣáà ti ṣe nǹkan tó dà. kó sunkún láti sin ìdárò la kò yí nǹkan kan padà o nǹkan tẹ́mi máa fẹ́ kó máa ṣe ni pé kó máa dúpẹ́ o. dúpẹ́ kí n máa dúpẹ́ lórí ọ̀rọ̀ tí mi ìbọwọ́ tí mi bẹ̀sẹ̀ tí mo dẹ̀ ń sunkún sí lọ́rùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó dẹ̀ máa lè ṣàánú fún mi. ó máa gbọ́ ọ. ìgbà wo ló fẹ́ gbọ́ ó. má ṣe sùúrù ni. èmi olówó ò fẹ́ kó lóde odó kú sí ipò ìkà. ìwọ ọlọ́run mọ̀ kí mi ò ṣe kí ní ìbí ò lọ́wọ́ sí mi ò bọ̀ nípa ò bọ̀ ọlọ́run ò bọ̀ ó mọ kí lóde tó bá di jésù kú mi tó pẹ bẹ́ẹ̀ tó gbàdúrà mi ọlọ́mọ kí ni ò ṣe. o ti tó ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bíi tí ò mọwọ́ mẹsẹ̀ o. ọlọ́run kí ni mo ṣe tó tó yìí mo fara da yìí àmọ́ fara da ẹgbẹ́ àsìkò tí kí wọ́n jẹ ọ̀rọ̀ ọ̀dẹ̀ lajú lè lè ṣe lórí náà ti ní òṣè. má yàrá ìmòwe sọlọ́run wo ipòkípò tẹ́dà bá wà láàyè kó máa dúpẹ́ fọlọ́run ni o wá ṣe sùúrù ni o má fẹnu òdì sọ̀rọ̀ sọlọ́run o wá ṣe sùúrù ni o á dà á dà wá nígbàgbọ́ á dà. olùwàdà Débísọ́lá mo fẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí màá fi gbàgbé ẹnu ayé mi. mi ò bínú. fóònù olóṣì ó kò tiẹ̀ kó bá mi.

nothing ó yẹ kó ti gbé oúnjẹ ta order fún ìgbé mm. ah, oúnjẹ yín pẹ́ ń bí o kí ló dé pẹ́ náà ǹjẹ́ ọ̀yọ́ mi ò rẹ̀ Of course, why not? Congratulations! hey, yeah, amen, amen. Oh, you have a nice day. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. Thank you, thank you. Hey. Yes, amen, amen, amen, amen. Amen. Okay. ṣe hello, hello, f fún wa VSOP. VSOP. No, yes, yes, yes. For this purpose, ẹ fún wa ní Please, chicken and chips, please. Ẹ fún wa ní EXO mẹ́rin. Mo ṣe ní láti jẹ ọkọ, mo ní láti mú baby. <laughs> ìyàwó yín wo ló ń jókòó tì ẹ ṣáà yẹ ká jókòó ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ á jókòó. ẹ̀yin ni next ṣe ti rẹ́ẹ̀dì ọ̀rẹ́ yín ló wà responsible yẹn kọ́ lọ́jọ́ kẹ́yìn náà wà responsible. ìròyìn pàjáwìrì tó wá sí etí ìgbọ́ ni wípé wọ́n ti dá ẹjọ́ ikú fún ọ̀gbẹ́ni ìtẹ́olúwa kìntì gbádébọ̀ ẹni tí. guys it's a dangerous mission a very critical one mi ò fẹ́ kẹ́ lose focus later and loy ó deadly gan target wa ó lọ́mọ méjì àti àwọn because security pọ̀ ń bẹ̀ squabble bọ́ọ̀lù oníṣẹ́ pọ̀ láti ṣe you are my fastest sniper fẹ́ kó dìbò láwọn security I don't want any mistakes Lion My project kojú ẹ target girl the only way to lose your target is to lose focus má lose focus o fẹ́ permanent fẹ́ níbi tí a to be a money man you have to make up your mind Tabati Wally, bá laundry from that laundry ló máa lead wá sí kitchen security nínú wa after wash I'm máa back in the living room tó bá di exactly 8:45. target to our one living room our family time to máa bá àwọn ṣeré nìyẹn then we take our strike ẹni tó bá bẹ́ ń kọ́. àná bí a niggas ẹ jẹ́ celebrate ẹ can jubilate tó bá dórí ta dágbà akẹ́kọ̀ọ́jú ọmọ ẹ̀kọ́ lórí ìdúró àwa ń lọ àwa ń bọ̀ òyìnbó gan sọ pé when the going get tough only the tough gets going we are here we are the conqueror we are celebrating our victory let's celebrate yeah. see for any one of you celebrate. nsọsọ na nsọsọ ọmọ eh? tá a bá ń lọ twenty operation a máa máa lọ a máa máa dé ní yàlájà bàbá wọn abẹ́gbọ̀n. àníṣe ikọ́ kì í kọ́ bala ikọ́ kì í kó ejò lọ àṣẹ wa àṣẹ àyúnlọ àyúnbọ̀ bá lọ́wọ́ yẹnu ọlọ́ọ̀ butterfly gag ó pọ̀ ó pọ̀ sẹ́ẹ̀ ẹni tó bá wa sọ pé a máa lọ. Fulani Deba. We are butterflies. Let's celebrate. <laughs> Yes. Labalábá ò ní fò káṣọ ẹyà. Mm-hmm. Ẹyà This time around, ọmọ tó máa ń ṣiṣẹ́. Ó yẹ kó ṣe kí ni? Wọ́n lásìkò Flex, eat, catch phone. Ó pọ̀. Ó pọ̀ lẹ́bi. Ó pọ̀ lẹ́bi yẹpẹsẹ́. Ẹ àgbà àgbà kà. ó yẹ kí wọ́n fún méjì kọ́kọ́ yẹn sí méjì sí kọ́kọ́ yẹn méjì sí ókè ó yẹ gbogbo ẹ̀ enjoy yourself. ẹ ṣe bó ṣe. wàá butterfly. ẹ fún alẹ́ yẹn sí méjì sí yóò ṣẹlẹ̀ lókè àjàyè lọ yóò sọ àwọn ayé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé alásìkò gbádùn. Guys. sukumu suramu. Tá sukun ń sunkún, a máa ń ríran. Ogun ti dé bodè o. Ẹ mọ̀ mi. Èmi gangan lológìnì tó wà lórí àjà. Ojú ẹ̀ tó le, ojú ẹ̀ tó kò. Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé mọ̀já mọ̀sá là ń máa kíkanjú. Akin mọ̀já tí ò mọ̀sá irú wọn máa ń ṣe kíni scrabble you know the rules you fight and run. live to fight another day. big fish tá a ṣe gbé yẹn ó ti fẹ́ lẹ́yìn as a matter of fact ó ti lẹ́yìn. gbogbo wa láti fara ṣoko for now because there is danger ahead. Change your destination. Change everything. But now, we all have to both can't take no leave because there is danger ahead. Change your destination. Change everything. Travel out of the country. I don't want to see you. I don't want to see you. Jazz bless us. Invest. ẹ lọ ṣe nǹkan míì make sure you lie low i repeat lie low then if faith bring us together we might catch up back in future as the same butterfly we come back together fly safe brothers moma catch you. wọn ń bólú gan látijọ́ yìí. ṣé mo dẹ̀ lé wọlé. Ah, ah. má gbọ́ lé wọlé mo ló lọ. wọ́n ó ti rẹ̀ mí gan. Ah! gbọ́nà á ti tó bíi five or six months tí mo ti ń try àti rí jẹ ń bólú lọ ń bólú bá lọ. bó mo sọ fún ẹ ní alẹ́ ọjọ́ yẹn pé mo fẹ́ lọ hustle mo ní láti change life mi. pẹ̀lẹ́ o ọmọ tó mọ hustle so hustle ló gba fún lọ́wọ́ ẹ̀ tó jẹ́ kí fẹ́ni máa reachable for that, that long period of time. Ah, eh? change life ẹ ló jẹ́ kí nọ́mbà yẹn máa lọ. Eh? ọ̀gbẹ́ni fíìmù kí ló wà lè nípa mi. àwọn sọ fún mi pé ń bọ̀ so mo ti ramala mo tẹ ba mo ọ̀fẹ́ kò make choice. ṣé o lè change ṣá. àkílódé ṣé lè change o ọ̀gbẹ́ni kò sí nǹkan kan tí mo ṣe oúnjẹ wà nù. Ọlọ́run ti mí sẹ. ó mi sì yọrọ lọ pa wà gist pọ a ò ti mí sì gist rẹpẹtẹ. wàhálà gbogbo ẹ náà ni màá gbọ́ eh. èmi kọ́ ni kí wá sáré sọ fún ẹ pé èmi travel out I'm travel out for real. hey wọ́n ti lu palẹ̀ ọ̀rẹ́ mi. sílẹ̀ pàdé ẹ̀ èèyàn mi èèyàn yìí a máa ṣe bí ọkùnrin gbogbo bó wọ́n bọ́ tó ń ṣe bí kiri lọ dáná cook for two o. ṣé lọ́pṣọ̀ ah, ah, ni ah, ilé tó ń pè mí lọ́rẹ̀ gan-an bọ̀dá mi mà jẹ àbí kí ló ń ṣe ẹ́ dáná kí á jàre. Hello? What's up? Hello. What's up? I dey come, I dey come. Just chill, eh? I dey come. Ah! Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, fuck up, Oshiri. sọ̀rọ̀ rẹ jọ. kò innocent. Sister Owe. Kí you? Thank God you are back. At tí ẹ ti ní accident lose memory You want to employ me kí n máa tọ́jú yín immediately tó ti discharge yín lọ hospital òun ni wọ́n ti gba bíbá yìí fún wa tó ń dẹ́nu pé kí n máa tọ́jú yín. Bámidélé Michael. pé everything tó ń ṣẹlẹ̀ nípa kéèsì yẹn tí wọ́n ṣe ṣe wedding tí wọ́n ṣe arrest ẹ̀ gbogbo ẹ̀ lákọ̀ máa ń wò lórí tv. okay okay ẹjọ́ ṣe ní police station or police station tó wà ní kéèsì wa. no but. sir. Uh, hello, Adi. Báwo ni? Fine, sir. Yeah. no problem. Eh, lédì kan ló wá bá mi ń sìn ó lóun fẹ́ rí yín wọ́n á pè ah kí ló fẹ́ rí ọ̀gá mi fún but ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń rí bákan bíi kò mi understand ó ní ẹ̀rọ ti chief owó sinitọ́ pàǹgbà yẹn sà ti kéèsì máa yẹn. yes yes yes èmi ni mo handle kéèsì yẹn náà. yes sir so gẹ́gẹ́ wá ń dé sí oní òní confession láti make ipe bọ́ọ̀tọ̀ mú yẹn tó fẹ́ tó nípa murder case eh. Eh, ó ní kò mọ́ kò mọ̀ sẹ́ńpa case yẹn wípé òun àtàwọn gáǹgì òun làwọn ṣekú pa chief yẹn ẹ mọ ó ṣàn sọ ọ̀rọ̀ yẹn mi understand sir. excuse me excuse me ẹ̀rí ẹ̀rí ó sọ pé bọ́ ìtàn sentence ń sìn pé kí wọ́n lọ pa yẹn bẹ́ẹ̀ ni right pé kò kò mọ́wọ́ kò mẹsẹ̀ olóhùn wà nínú àwọn tó lọ pa. olóhùn ah, àtàwọn gáǹgì òun làwọn jọ pa so mi understand mo ṣe ni pé kó ní sùúrù pé kíkọ́ bá yín náà sir kí ló ń wò ó ńgbà tí wọ́n ṣe kéèsì nígbà yẹn tí ò kò yé mi o kò yé mi náà mo sọ pé kí wọ́n bá yín sá. Eh, eh, is that not too late? can I see her? pè wá sá. confession. Ah. ṣùgbọ́n ní òní yìí adájọ́ sọ wípé kí wọ́n lọ yẹgi fún ọ̀gbẹ́ni ìtẹ́olúwa kí ọlọ́run máa ṣọ́ wa kí ọjọ́ ayọ̀ wa kó má di ọjọ́ ìbànújẹ́ àmín